ètò yín ètò wa ògo ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ̀níkejì àpòsò orí tẹlifíṣàn Orísun JPP Jerusalem presentable presenter ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n fi oyè náà dá wa lọ́lá àti ẹ̀bùn pàtàkì tí ẹ fi ránṣẹ́ sí wa láti Jerusalem a dúpẹ́ o ẹ ti nítorí àwọn nǹkan tó sì wà ńlẹ̀ ní láìpẹ́ láìjìnà àwa náà ń bọ̀ ibi tí wọ́n kan Jésù Mágbélébù sí à ń bọ̀ wá tẹ̀bẹ̀ ṣùgbọ́n àwọn iyẹ̀pẹ̀ tẹ́ fi kóńgò ránṣẹ́ tẹ́ fi kóńgò bù ránṣẹ́ sí mi tí n bá fẹ́ tẹ Jerusalem bá ti dà sílẹ̀ nínú ilé mi tí n bá ti tẹ̀ mà ní ẹ́ orí ilẹ̀ Jerusalem ni mo wà yìí o àbí bó wa wá ní ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú èèyàn ní òwò bí tá a wà ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó fi omi Jerusalem ránṣẹ́ iyẹ̀pẹ̀ Jerusalem àti àwọn òkúta ní láti Jerusalem ká dúpẹ́ omi wọ́n fi hàn òróró wọ́n fi ránṣẹ́ àdúpẹ́ o lágbóhùn olódùmarè kò ní tán bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ti ń lọ dáadáa náà lẹ́ẹ̀ máa bọ̀ dáadáa láṣẹ olódùmarè ẹ̀ mo dúpẹ́ o nítorí pé ẹni tá a ṣe lóore ní kékeré tí kò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ní o èmi Ṣògorẹ́níkejì mo dúpẹ́ tẹ́lẹ̀ yìí ìránṣẹ́ ọlọ́run sì wà nínú ilé láàárọ̀ yìí ẹni tí a pè ní wòlé àti àlùfáà ìyàndá àdéyìnká àwọn ni a ní lálejò láàárọ̀ yòó tí a sì yànnàná fún àǹfààní ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa òun náà ni wípé ó sì lè dìde kò sẹ́ni tí kò lè ṣubú o gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ tó bá ṣeé ṣe tó bá ṣeé ṣe kí ẹni tí Ọlọ́run dá láti ọwọ́ rẹ̀ tó bá fi lè ṣubú kí ló dé ẹ wo ohun tá a fi dá tá a fi dá Luciferi ìyẹn Sátánì ó ní ọlọ́lá jùlọ ó ní báwo ni ìwọ ti lè ṣubú ẹ́ ẹ wo àwọn òkúta tí a bá lọ sínú ìwé ìsáyà orí kẹrìnlá tí a bá lọ wo gbogbo àwọn nǹkan eléyìí tí a fi dá èṣù tí a fi dá lúsífẹ́rì a máa rí wípé àwọn òkúta iyebíye àwọn òkúta tó ní agbára òun ni a síbẹ̀ ó sì ṣubú ẹ wo ẹ wo ádámù nínú ọgbà ẹ wo nǹkan tí a fi dá ọlọ́run fún rẹ̀ ló mí ìmí ìyè sí inú ádámù síbẹ̀ o ádámù sì padà ṣubú ṣùgbọ́n o Jésù Kristi wá wá láti gbé wa dìde ènìyàn ṣubú nínú ọgbà Ídẹ́nì ṣùgbọ́n Jésù Kristi wá láti gbé wa dìde ìyẹn túmọ̀ sí wípé kò sí ẹni náà tó ṣubú tí kò ní padà dìde ẹ jẹ́ ká rántí ibi tí a lọ kà nínú ìwé Míkà orí keje ẹsẹ̀ keje yẹn ó ní ó ní bí mo tilẹ̀ ṣubú o ó ní màá dìde ó ní mo mọ̀ pé n ó dìde o àlùfáà ó mo mọ̀ pé n ó dìde o ọ̀tá mi má yọ̀ mí jésù ń bẹ lẹ́yìn mi á gbé mi dìde dandan nínú ìṣòro mo mọ̀ pé wọ́n dìde o. ó ní ìwé csc kan ní ó ní bí kristi ti dọ́kàn mi dé ayé mi sì dàbí ọ̀run láàrin ìbànújẹ́ àtàrò àtàrò ayọ̀ ni láti mọ̀ Jésù hallelujah hallelujah ayọ̀ ló jẹ́ pé mo ti rí dáléje gbà ibikíbi tí mo bá wà bó tiẹ̀ ṣubú o ó ṣéwú Jésù wà níbẹ̀ bàbá níbi tí ẹ bọ́ ọ̀rọ̀ náà dé bá mi tẹ̀síwájú. atọ́kùn mo kíyèsí nǹkan kan tó ṣẹlẹ̀ hmm. tí mo sì fẹ́ kí gbogbo wa ká fi kẹ́kọ̀ọ́ nínú hmm. bíbélì ọkùnrin tí ara rọ̀ bíbélì jẹ́ kúyọ́ pé ó jẹ́ kan lára àwọn tí ó ní owó lọ́wọ́ ní ìgbèríko tó wà hmm. ṣùgbọ́n gbà tó dé kòríta kan sátánì kọlù tí ẹ bá mi lọ sínú ìwé jóòbù orí ìkẹrin ẹsẹ̀ kẹta sí ìkẹrin àti ìkarùn ẹ bá mi kà ẹ jẹ́ ká gbọ́n tó wí. ìwé jóòbù orí kẹrin orí kẹrin hmm. ẹ̀yin tẹ́ wà nínú ilé náà mo fẹ́ kẹ́ máa ṣí kí n ṣe pé ńgbà tá a bá parí ètò kẹ́ máa pé Braṣogo ìwé jóòbù tẹ́ pè yẹn orí kelo ní. orí kẹrin. Hmm. ẹsẹ̀ eh. kelo. ẹ bá mi bẹ̀ lẹ́sẹ̀ kẹta náà. ẹ ṣe kíyèsí. kíyèsí. ìwọ́ṣà ti kó ọ̀pọ̀ ènìyàn abẹ́rin kan báyìí àwọn ọ̀rẹ́ jóòbù ló ń bá jóòbù sọ̀rọ̀ ńbẹ̀ yẹn o. wọ́n ṣáà mú ọwọ́ aláìlera le. atọ́kùn àwọn èèyàn ń kíyèsí àwọn ìgbésẹ̀ tí jóòbù ti gbé nínú ayé àwọn ènìyàn hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ ló sunkún lọ sọ́dọ̀ jóòbù ní hmm. ìgbà kan rí tí jóòbù rẹ̀ lẹ́kún ọ̀pọ̀lọpọ̀ ló ṣubú tí wọ́n wá bá jóòbù tí jóòbù gbé dìde ó hmm. wá dé kòríta tí jóòbù ṣubú àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ń rán létí wípé rántí o nígbà tí lágbájá ṣubú ìwọ ló gbé dìde o ẹ tẹ̀síwájú. ọ̀rọ̀ rẹ ti gbé àwọn tí ń ṣubú lọ dúró. sẹ́ ìwọ sì ti mú eékún àwọn tí ń wárìrì lera. ṣé ń gbọ́. ṣùgbọ́n nísinsìnyí. àwọn tí ò lè dúró tó dẹ̀tí fún wa hmm. láti dúró nínú ìṣelógo nínú ìṣerere nínú ìbùkún wọn lórí ọ̀fẹ́ láti lè dúró láti fi ara wọn hàn gẹ́gẹ́ bí òkútọ́rọ̀ fún wọn ṣùgbọ́n a lo jóòbù láti gbé àwọn èèyàn wọn dìde ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀. ṣùgbọ́n nísinsìnyí ṣùgbọ́n nísinsìnyí ó dé bá ọ. wọ́n wọ́n rán jóòbù létí pé ó ti dé bá ọ báyìí o. ó sì rẹ̀ ọ́ ó ti rẹ̀ ọ́ báyìí o. ó kọlù ọ́ ó kọlù ọ́ o. ara rẹ kò lélẹ̀. ara rẹ àwọn àdánwò tó dé bá nu. Hmm wọ́n ti rí pé ti ṣubú yakata hmm. wọ́n wá ń jẹ́ kó yẹ pé kí wá lọ́nà àbáyọ rẹ báyìí ẹ tẹ̀síwájú. ṣùgbọ́n nísinsìnyí ó dé bá ọ ó ti rè ọ ó kọlù ọ ara rẹ kò lélẹ̀ ìbẹ̀rù ọlọ́run rẹ kò wá jẹ́ ìgbẹ́kẹ̀lé rẹ. ẹ máa gbọ́ wọ́n mọ̀ wípé arákùnrin hmm. yìí ìbẹ̀rù ọlọ́run bẹ lóòka àyà rẹ̀ hmm. òye ọlọ́run yé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run wọ́n wá ní ó ti dé bá ọ báyìí ó yá gbàrẹ́ a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn tẹ́ bá lọ wò ó nínú òpin ìwé jóòbù á kíyèsí pé bíbélì jẹ́ kó yà pé a dá ìlọ́po ìkólọ jóòbù a dá padà ní ìlọ́po ìlọ́po ó túmọ̀ sí pé a padà gbé dìde hmm. kò wá sí ìrè ènìyàn kan tó bá ti mojúpò tó yẹ kó tọ̀ fún ìdìde rẹ̀ ojúpò náà sì lórí jésù kristi olúwa wa hmm. kò sí ọ̀nà míì tá a lè fi gbà dìde jù láti ní ìbáṣepọ̀ pẹ̀lú jésù lọ mo wá kíyèsí wípé ẹ kíyèsí pé àṣẹṣe ọjọ́ àjíǹde tán ni mò ń sọ fáwọn èèyàn mi láìpẹ́ yìí pé ọjọ́ àjíǹde tá a ṣe yìí o à ń ṣe ní ìrántí láti gbé wa dìde nínú ìgbàgbọ́ hmm. bíbélì sọ mí kan ó ní ẹ máa yẹra yín wò ó ní ẹ máa wádìí ara yín bóyá ẹsẹ kí ló ó yẹ wà nínú ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀ẹ́ kò tiẹ̀ mọ̀ in tó tiẹ̀ ńlà gan kò yé in tó ní gan kò mọ̀ in tó jẹ́ kò mọ̀ ipò tó wà gan kò mọ̀ kò tiẹ̀ mètò ọlọ́run náà ayé rẹ̀ hmm. ìdí ìtó fi ń sùn tó kàn fi ń jí ó kùnà láti wọ ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ṣùgbọ́n mo ní ìrètí àti ìgbàgbọ́ tó dẹ̀ dá mi lójú nípa ọ̀rọ̀ ọlọ́run tí mo bọ́ sọ lọ́wọ́lọ́wọ́ yìí mo gba ọlọ́run gbọ́ pé tí o bá lè tẹ̀lé tó lè sinmi lé kí ni ìṣòro tó ní bóyá wọ́n tiẹ̀ ti sọ pé àìsàn tó ń ṣẹlẹ̀ ló máa pa ọ́ ìrọ̀nà ah, pa o nítorí pé ẹni tó dá àìsàn tó ní agbára lórí àìsàn ẹ̀gbọ́n tí bẹ́ẹ̀ ah, olóòtú tẹ ẹ lọ bá mi lọ sínú ìwé exodu ìwé exodu orí kẹta ẹsẹ̀ kọkàndínlógún ẹ jẹ́ hmm. ká máa wò ẹ̀sà àwọn ìṣòro kan wà àwọn wàhálà kan wà tọ́lọ́run gan mọ̀ pé kò ní í ṣẹ́ hmm tọ́lọ́run sì gbà láàyè kó dojúkọ àwọn ìṣọ àwọn ipò kan wà tọ́lọ́run mọ̀ wípé kò fẹ́ fi ọ́ lẹ̀. orí kẹta ẹsẹ̀ kelo bàbá mi. orí orí kẹta ẹsẹ̀ kọkàndínlógún nineteen. nineteen ẹ gbọ́ o ìwé exodus la wà lórí ẹ̀ yẹn eh, ìwé ẹ́tísódù èmi sì mọ̀ pé èmi ọlọ́run ló ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn o ó ń bá Mósè sọ̀rọ̀ pé èmi sì mọ̀ pé ọba íjíbítì kì yóò jẹ́ kẹ́yìn kí ó lọ àwọn tí ọlọ́run ń sọ̀rọ̀ nípa wọn yìí wọ́n wà ní ìṣòro àti wàhálà wọ́n ti ṣubú sọ́wọ́ ọ̀tá mo gbà ládùúrà gbogbo bí tó o ti ṣubú gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo bí tí ìpín àti ìṣẹ̀dá rẹ ti ṣubú gbogbo bí tí èrè ní ìwàsáyé rẹ ti ṣubú gbogbo bí tí ìdílé rẹ ti ṣubú ní àná rẹ ó dáa ṣùgbọ́n lónìí ó ti ṣubú gbogbo bí tó o ti ṣubú agbára jíǹde àti ọwọ́ agbára ọlọ́run yóò gbé ọ dìde pátápátá. àmì jẹ́ ẹ tẹ̀síwájú torí mo fẹ́ ká sinmi lé ọ̀rọ̀ yẹn dáadáa. kì yóò jẹ́ kí ẹ̀yin kí ó lọ. ó ní òun mọ̀ wípé ọba Egypt kò ní jẹ́ kẹ́ ẹ lọ ọlọ́run mọ̀ pé ìṣòro tó dojúkọ lọ́wọ́lọ́wọ́ yẹn kò fẹ́ fi ọ́ ọlọ́run mọ̀ o kì í tilẹ̀ ṣe nípa ọwọ́ agbára. ẹni sùn sà hmm. ó tún mọ̀ wípé hmm. bó o ti ṣubú yẹn hmm. àdìde ìdìde rẹ ò dájú ṣùgbọ́n ọlọ́run fúnra rẹ̀ ó mọ ọ̀nà àbáyọ ẹ tẹ̀síwájú kì í tilẹ̀ ṣe nípa ọwọ́ agbára èmi ó sì na ọwọ́ mi. ọlọ́run mọ̀ pé ìṣòro yẹn ò fi ọ́lẹ̀ kò fẹ́ fi ọ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run fi ń dá mi lójú nípasẹ̀ ọ̀rọ̀ tó ń gbọ́ yìí mo sì fẹ́ kó o ní ìgbàgbọ́lé lórí wípé ọlọ́run ní agbára láti gbé ọ dìde nínú kòtò wa ẹ̀yin ènìyàn ọlọ́run o hmm. ní ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ láàárọ̀ yìí bóun gbọ́ mi hmm. láàárọ̀ yìí kí ló fẹ́ para rẹ fún bí mo ti àti ń sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run sọ mi pé ẹnìkan ó wà ń bí ó kó lọ sí ilé rẹ̀ pẹ̀lú ìyàwó àti ọmọ hmm. ṣùgbọ́n ti wà ní ahoro báyìí ilé ńlá ló ń gbé ṣùgbọ́n ti wà ọkàn tí mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àtúnṣe wà fún ọ ọlọ́run máa dá ìkólọ rẹ padà ọlọ́run bá lè dá ìkólọ dáfídì padà wọ́n kó aya rẹ̀ wọ́n kó ọmọ rẹ̀ nígbà tá kó àwọn èèyàn kò náání rẹ̀ ṣùgbọ́n tó ní kò ní tata kú ọmọ rẹ̀ bíbélì sọ pé ó sunkún títí tí ò fi sí agbára fún láti sọkún mọ́ bóyá ìmọ̀ bóyá àwọn náà wà nù kò bẹ́ẹ̀ lónìí hmm. mo fẹ́ kó gbọ́ ọlọ́run gbọ́ wípé àkókò náà rè torí tiẹ̀ lọ̀rọ̀ ọlọ́run fi jáde hmm. torí tiẹ̀ ni ọlọ́run ṣe gbé prógrámù yìí kalẹ̀ ní orísun láti bá ẹ̀ní rẹ àti ipò tó wà pàdé hmm. mo sì gbọ́ ọlọ́run gbọ́ wípé níwọ̀n tó yẹ pé ohun tí à ń ṣe kì í ṣe nípa ti ẹran ara ẹ̀mí ọlọ́run ló darí mo gbọ́ ọlọ́run gbọ́ wípé ó dìde o. àmì jésù ìdílé rẹ ti dájú. ó ní wá nígbà tí Jésù pé ọ̀wá máa rìn nú ẹ̀ṣẹ̀ mọ́ wá tún gbogbo ohun tó dé ọ wá bẹ̀rẹ̀ rèjé tọ̀run ó ń pè ọ́ nísinsìnyí gbọ́ bólú gbàlà tí ì pé ó pé ọ bó tilẹ̀ ṣubú nísinsìnyí gbọ́ bólú gbàlà tí ì pé. ìwé orin kérúbù kọrin kan ó ní ní irú mi á ti jìyà ayé mo gbọ́ ohun ìtùnú kan tó sọ fún mi jẹ́jẹ́ wípé èmi ní máa ṣe bẹ̀rù ó ń jẹ́ kó máa yí ẹ wípé bí o tilẹ̀ ṣubú yìí èmi tí mò ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù èmi yóò gbé ọ dìde ó ń sọ fún wa wípé ó ní mo ti mu aago yìí lẹ́ẹ̀kan ìwọ kò lè mọ kíkorò rẹ̀ ó ní ìgbì omi tí ó nílò ọ yìí wọ́n ti kọlù mí rí wọ́n sì ṣe mí ní nǹkan dájúdájú kò lè ṣe ìwọ náà ní nǹkan kan ó ní èmi ni má ṣe bẹ̀rù mo wí àbí sáà. yorùbá bọ̀ wọ́n sọ wípé bí ẹṣin bá dá ni. àtúngùn ni mo fẹ́ kó o gba ọlọ́run gbọ́ hmm. mo ní ọ̀rọ̀ àṣírí méje kan tí mo fẹ́ fún ọ. kẹ́ ẹ tó fún wọn láṣírí méje yìí nígbà tá a bá lọ sókè tá a bá padà dé bàbá ẹ sì wà nínú ilé pẹ̀lú mi ẹ ó fún wọn ní àṣírí méje yẹn ẹ wà fún wọn ní kókó àdúrà márùn eléyìí tá a fi káàdì ẹ nílẹ̀ lónìí nìyẹn ṣùgbọ́n ẹ yẹ ká lọ sókè lọ nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yìí sì ń tẹ̀síwájú ẹ má yí kúrò níbẹ̀ tẹ bá yí kúrò níbẹ̀ àyà jẹ́ wípé ẹ mísì kókó